لساني على لساني ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان الميزان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم خفيفتان لساني ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتاني إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا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 خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد ti máa ṣe fún àwọn ẹrú rẹ̀ tí ó fi gbaṣẹ́ wọn ọlọ́mọṣà tó mọ ẹ fún wa. ní ìtẹ̀síwájú lórí ibi tí a bá àlàyé àkọ́kánù kẹrì ìmùdé níjẹ̀jọ sórọ́tò alìmọ̀rọ̀ ayẹ̀ta kàkẹ́yìn. Ayah آية 168. أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتاً الأحياء عند ربهم يرزقون فرحين في فرحين بما آتاهم الله من فضله من فضله ويستبشرون بال لم يلحقوا لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ألا خوف عليهم ولا هم يحسنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله من بعد ما أصابهم القرح للذين أحسنوا للذين أحسنوا منهم واتقوا أجر الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع عجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القبر من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجرا عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم إن الناس الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا فزادهم إيمانا وقالوا حقنا الله ونعم الوكيل الحمد لله لا يبقى tí ọba subhanahu wa ta'ala tó ti sàlàyé àwọn ikọ̀ méjì kan tí wọ́n jẹ́ ikọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn ikọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀nàfìkì ní àsìkò tí ogun olùsọ̀rọ̀. sáwọn mùsùlùmí jọ́nà lọ́hùn-ún nípa pé àwọn èèyàn kan kúnnú wọn eléyìí mú àwọn mọ̀nàdìkì máa sọ lẹ́nu wọn níjọ́nà lọ́hùn-ún nípa pé tó bá jẹ́ sí pé ní àwọn wọ̀nyí wọ́n bá wà níbi tá a ní wọ́n wà ní tí wọ́n bá jòkó síbi táwa náà ní wọ́n jòkó ni wọn bá ti kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n sọ. àyà tí wọ́n kàn yìí aláṣùwárò wọ̀tàhálà ó fẹ́ fi sọ nípa ọlá àti kàràmà èyí tọ́rọ̀ wọn bá sọ tí o tó ṣe fún àwọn tí wọ́n kú sójú ogun ọlá àti kàrámà àti iyì àtòrè tí ń bẹ fún gbogbo ẹni tó bá jagun sójú ọ̀nà ọ̀tọ̀lọ́wọ̀n ọba tó bá sì kú síbẹ̀. nípa pé táwọn mùnásìtì bá ń rò pé wọ́n gbogbo jífà ọlọ́wọ́n di ọmọ yé wọn láàrin yìí pé. wọn gbogbo dé pa o kọ́dà yìí mùsùlùmí gan ẹ lọ mọ̀ pé ikú tí wọ́n kú ikú tó lóore ni àti pé ọlọ́run ọba ó tún fẹ́ dá àwọn mùsùlùmí àwọn tó kù láyé ó fẹ́ dá wọn lára yá nípa pé ẹ̀yin náà ẹ dẹ́yìn ẹ̀yin náà. ẹ sáré bẹ́ẹ̀ náà ṣe máa rí nínú ẹni tó ṣe pé ẹ jẹ́ kan nínú ẹni tó ṣe pé òun náà kù sójú ogun òun láyà tó lọ́wọ́ fẹ́ sọ yìí ọlọ́wọ́ sọ pé. wàlá tàbá nàlàdínà kò tí ló fi sábìlì láàyè àmúwàtà. ọlọ́dún wàlá tàbá nàlàdínà kò amwata ọlọ́lẹ́yìn èèyàn ẹ̀yin mùsùlùmí àtẹ̀yìn gẹ̀gẹ̀rí láta sàbànà ẹnìkankan ọ̀gbọ́dọ̀ lérò nínú yín kẹ́nìkankan má lérò nínú yín. nípa pé alẹ́bí iná kó ti lò fi ṣàbí lò wá. Láta sábà ń alẹ́bí iná kó ti lò fi ṣàbí lò láyé àmúwátá. Ẹ má lérò pé àwọn tó kú sójú ọ̀nà ọlọ́run àwọn tó ṣe pé wọ́n kú sójú ọ̀nà ọlọ́run àwọn tí wọ́n jagun nítorí kẹ́sìn ọlọ́run kó lè bá a lékè. tí wọ́n ń ṣe tìràkìtà nítorí kí ọ̀rọ̀ ọlọ́run ọba kó lè ga ẹ mọ́ lérò pé wà àwọn èèyàn báyìí àwọn tí wọn ò torí kankan jáde kó wọn tó pé wọ́n torí ọba kó nínú ilé láti ẹ rò pé wà àwọn tí wá kú síbi tí ti yìí ẹ rò pé ló wọn àmúwáta. àmúwáta. ẹ̀yin lè máa rò ó fún èso kú o ẹ lè máa wò ó pé látàkù dúnlẹ́yà adùn ayé ti dákò lára wọn fún òrí adùn ayé mọ́ ìgbádùn ayé ń rí mọ́ àǹfààní ayé ó ti pín ìtẹ̀yẹ̀ máa ayé ṣe wò rí gbèsè mọ́ ẹ rò pé tí wọ́n ti tán síbẹ̀ ọlọ́run ní ẹ má rò láyéláyé ebi gbogbo ẹni tó kú sójú ọ̀nà ìtọ́lọ́run ọba tó sì láníyàn pé torí ìta láàyè ẹ má rò pé wọ́n ti kú wọ́n èso wọ́n èso kẹ́ni wọ́n èso kú ẹ̀yin ò rí wọn láàrin yín mọ́ ni nígbà tẹ́ ẹ bá wẹ́ nìkan tẹ́ ẹ rí ẹni téèyàn wá téèyàn ò rí tí ó sì bọ́ sómi. tẹ́ẹ̀sì kúrò bọ́ kú ẹ̀yin lè máa lérò pé bóyá ni ó sì lè já sí pé kíni kò tí ì ṣèkíni kì í kú ọlọ́dà wọn tí wọ́n pa tójú ogun yẹn ẹ má ẹ bá rò pé òkú ni ẹ má rò tẹ̀ ń rò múlẹ̀ báàlì ẹ fi tẹ̀ ń rò múlẹ̀ ẹ mọ́ rò rò kúrò mọ́ ọlọ́ni wọ́n ń sẹ̀mí ní sẹ̀mí tó múnádógó ẹ̀yin náà ń sẹ̀mí láyé àwọn náà ń sẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà ń gbàrún láyé àwọn náà ń gbàrún lọ́dọ̀ ọlọ́run. bàálù àṣìyá. ọlọ́run wọ́n ń sẹ̀mí o wọ́n ń sẹ̀mí. alàyè ni wọ́n wọn ò kú ìdàrọ̀ bìhì. àyàndàrọ̀ bìhì mi ò gàgbó. ọlọ́run ní àwọn ẹni tá à sọ fún yín yìí bẹ ọba wọn ọlọ́run ní alàyè ni wọ́n lọ́dọ̀ ọba wọn eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó kú ọba nínú ẹni tí ń bẹ tó súnmọ́ ọba subhanahu wa ta'ala. tó ṣe kí tó súnmọ́ lọ́wọ́ bá a náà nítorí ọlọ́run ní ìdàrọ́ bìkì àṣé ìgbésí ayé wọn tí wọ́n ń lò àbí ìgbésí ayé àlẹ̀kẹ́ àná wọn tí wọ́n ń lò wọ́n tó bẹ́ ibi tí wọ́n súnmọ́ ó síbẹ̀ lọ́dọ̀ ní ìdàrọ́ bí wàá tẹ́lẹ̀ nílọ́jẹ́ náà àlìjáná ní máa ń bẹ wọ́n súnmọ́ bí tọ́lọ̀ wọn wà náà wà. ìyẹn ni pé kò súnmọ́ pé kò túmọ̀ sí pé wọ́n ń bẹ lókè wù àbí lókè lókè lókè lọ́hùn òkè náà lẹ́ni wọ́n ń bẹ àkókò túmọ̀ sí pé wọ́n ń bẹ ní ibi tá a láwà rẹ̀ àmọ́ wọ́n súnmọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹ́ni tí ń bẹ ní sọ́mọ́ ayé nísì àti àwọn tá a wà lẹ́lẹ̀ ta ló súnmọ́ bí tá ẹ́ tọ́ àwọn tí ń bẹ ní sọ́mọ́ ló súnmọ́ ẹni tó wà mẹ́lẹ́ sọ́mà karùn-ún àbí kèje òun tó súnmọ́ wíkẹ́ni ibi tá a láwọ́ àjọ àti ọ̀bẹ ní sọ́mà yìí ọlọ́ọ̀ni kàfíà alàyè ni wọ́n abẹ̀mí wọn ìdọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọn ọlọ́ọ̀ni yóò zàgbó àwọn sáré sìkì fún wọn ọlọ́ọ̀ni àtọ́jú wọn àwọn náà ń gbádùn bí àníwá ìní àná pẹ̀lú àwọn oníranran ìgbádùn tẹ́yìn gbádùn láyé ọlọ́lọ́wọ́ á mọ irú ìgbádùn tí wọ́n ń gbádùn. ó túmọ̀ sí pé ìtẹ́ bá ń jẹ lásìkò yẹn wọ́n ń jẹ rọ́rọ̀ ní ìrìsàkú ọlọ́lọ́wọ́ á mọ irú tí wọ́n ń jẹ àwọn ọ̀mọ́ torí kó tí ìwà bá fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kiri ẹni tó ti kú wọ́n ní àbá àwọn ní àgbélé ọ̀run. bàbá wa alára wa ajíbọ́lá láti ilé ọ̀run mọ́jọ́kọ̀ mọ́jọ́kòló owó tó bá ń jẹ lọ́run ní oṣù kínní ni wọ́n bá wa jẹ. tọ́ àwọn ènìyàn náà ń jẹ ọlọ́run ní yorùbá kó ọlọ́run náà sáré sí ní fún wọn. بل أحياء عند ربهم يرزقون nígbà wo lójú táyé lọ nígbà tó ju tayé lọ ẹ mo tó bá ti láyé yìí náà yóò tó kó bọ náà yóò tó kéde yóò tó kó bọ ni bọ̀jẹ̀ búrẹ́dì yóò kó bọ bọ̀jẹ̀ ráìsì oúnjẹ wo lèyàn máa ń jẹ láyé tí omi kó báyìí sọ oúnjẹ wo ni sétúùtù ni kò sí gàrí ni tí ò ní kó báyìí. ṣe báwọn ẹni yìí ń jẹ oúnjẹ tí ò ní kó bá wọn ni ẹ̀rí wọ́n bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tó lọ́wọ́ bá sáré sìkì fún wọn wọ́n gbádùn torí ẹ̀kúpẹ́ tó kú sí ọ̀dọ́ lọ́wọ́ mọ́rùn kó ti dòkú bíi tiẹ̀ wò mọ́rùn kó dòkú bíi tàwọn tó ń wò kó o dòkú o ọlọ́run ní àlàyé ni wọn. ilé ìlú yé wa pé a gbọ́dọ̀ fi sínú àkídà wa inú ìgbàgbọ́ wa pé gbogbo àwọn tí wọ́n ṣe kẹ̀ràkẹ̀tà lẹ́yìn kẹsàn-án ọlọ́run lè lòkè tọ́lọ̀ ló mọ́ wá pa wọ́n síbẹ̀ kágbà pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n èso lọ́dọ̀ tí iná ti jókòó àmọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá bá àyà. bàálù àṣeyà ọ̀hún àyíǹda ọ̀bí yóò dákú. ọlọ́run láwọn tá a sọ yìí wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ọba wọn. wọn tó wá sẹ̀mí nìkan àtúntọ́jú wọn àtúntọ́jú wọn gbogbo tí wọ́n nílè náà fún wọn wọn ò ní sàfẹ́kù kankan àdìjẹ́kùn tí ì dé o àmọ́ wọ́n ń gbádùn bẹ́sẹ̀ wàá tó sàárè wọ́n ṣe kẹ́ni wọ́n ń gbádùn ọlọ́wọ́ tẹ̀síwájú. فرحين بما آتاهم الله من فضله ọlọ́lá wọ́n tà ń sọ yìí fàrìhìn inú wọn dùn bímọ àtà òmùrọ̀ omi pọ̀lì. bímọ àtà òmùrọ̀ omi pọ̀lì. wọ́n dunnú wọ́n yọ̀ pẹ̀lú tọ́nà ọba láàfin wọn nínú ọlá. sẹ́wọ̀n pé nígbà míì èèyàn máa ń fún yàn ní nǹkan kọ́mọ́tò mọ́ yàn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì wọn máa fún lóúnjẹ yóò sì máa jẹun lórí onítòsí ti jẹun lórí ìtumọ̀ ìbàjẹ́ wọn ní sí wọn ò gbójẹ fún ọ wọn gbójẹ fún àmọ́ inú ló ṣe kéde kò dùn sóúnjẹ o alẹ́ táà fún ọ lóúnjẹ ní ẹkún àmọ́ inú ló ṣe kéde ẹni tí ó retí kẹfún níjọ lọ christ ẹ wá gbé àwọn jàǹkàrí àti kúlíkúlí mu. ẹ wá lẹ fún lóúnjẹ sínú abẹ́ni tí ń retí kẹ́kù ní ẹ̀bà sùn ẹ wá gbé bò ṣé yóò dùnú kò ní dùnú ẹni ajá béèrè lọ́dọ̀ wa ẹni tí dáná fúnra rẹ̀ nínú ilé tó náà lólówó rẹ̀ bóyá ọdá kankan ọmọkúnjẹ yẹn ò ní kó oúnjẹ bá kéré a ah, náà mo wá bí pé bíbí iṣẹ́ fún mi tó àbọ̀dá kankan kí ní ọkọ̀ ṣe kẹ́ni kó di ojú rẹ ìdajì bá jọ lọ́nú ẹ̀ kò dẹ̀ sí opportunity fún máa sáré ṣe mi ṣàkóso òbí jẹun yẹn tó yọ̀ máa ṣe kẹ́ni yóò máa kù sí i. àbọ̀mọ̀mọ̀ ló ń jẹ ọmọ yìí dànù. kó wá kó díẹ̀ tó kù lọ́wọ́ rẹ̀ ó fi ra sẹ́wọ̀n pé yóò máa jẹ wọn ni àti òun kó jẹ fún ọ ní àmọ́ ló jẹ ẹ̀ àmọ́ jẹ yẹn ò ṣe kíni kò débi tó yẹ kó dé ọlọ́láwọn ẹni ìyá àtọ́jú wọn kábà wà tó fi wọn tán wọ́n tó máa wá dúró pẹ̀lú tá ṣe fún wọn. bàárẹ̀ ẹ̀yìn náà lè máa àtàwọn ọmọ ọlọ́run mi ń fàbílẹ̀. ẹ àwọn nù olóore tá a ṣe fún wọn nù gbogbo ẹni tá a bá ṣe ìtàkùn láyé inú rẹ lè má dùn sí ọlọ́run kọ́lé bẹ́ẹ̀ lómi inú rẹ o èmi tí mo plan kọ́lé lẹ́yìn náà iṣẹ́ nínú àbọ̀ ni wọ́n kọ́ fún wọn ni mi ò plan ìtàn báyìí náà wá inú rẹ ò lè dùn ó sì rí lẹ́gbẹ́ ẹlòmíràn gbà lé ni yóò gbà ní yóò sì rí lẹ́jẹ́ ọmọ ẹ pé ẹnì kan ò sì rí lẹ́gbẹ́ àwọn tòun tinú rẹ̀ kò ní jọ́ ló sì tọ́ ọ̀sẹ̀ fún ọlọ́run táwọn táwọn tó tójú ọ̀nà tójú ọ̀nà kọ́ ọlọ́run tá a bá fún wọn inú wọn máa tò sí nítorí pé ìdí òkò tí ó sẹ̀kù ní táwọn náà expect ni wọ́n tí wọ́n expect ti nígbà tí yẹn bá ń retí ilé duplex kan tó wá rí ilé duplex ọgọ́rùn-ún sábà pé yóò máa dùn àwọn tí ọmọ dúró ní gbogbo ìgbà yóò sàmà rẹ ní ẹka ní kíni nínú ọmọ ẹ náà kò rówó ni ntí ò lérò lórí nígbà tí ẹ bá ṣe sáàmù tán ọkọ rẹ sáàmù tó tó wà rò pé at least at least wọ́n yẹ kí n gba eighty over hundred nígbà tí ó rí result rẹ̀ láì tó rí tó máa bàbá rẹ̀ wí hundred hundred ìtàbà kù yẹn sínú rẹ̀ ẹ̀dùn sí àbí onídùn sí yóò tó bá a jẹ́ náà àmúgbà tí wọ́n retí eighty ọba bá fifty wọ́n ní sí wọn kọ́ ní máàkì ni wọ́n kọ́ ní máàkì àmọ́ tẹ́ ẹ fún òṣèké ni wọ́n ní ah, ìwé orí làbíbí ni wọ́n gbà kẹ́kẹ́ ìwé orí kábàlì ni kò bá kẹ́kẹ́ mi fún ní gàgà kó tó wọ́n fún wọn fifty àti fifty ni òṣèké ni kò tẹ́ ẹ lọ́rùn ìwé ẹni bí òní fà mí hà àmọ́ àwọn ẹni tí wọ́n kó sójú ọ̀nà tọ́lọ́mọ̀ ọlọ́ọ̀ni gbogbo فرحين بما آتاهم الله من فضله. ló fi jẹ́ sípé ìgbàgbọ́ ayé àti gbàgbọ́ àlèkè àmọ̀ wọn àwọn eléyìí ò tí ì bọ́ sínú àlìjáńlá o wọ́n sì wà nù sàárè wọ́n sì kẹ́mi wọ́n wà nù sàárè wọ́n sì máa ní tí ọmọ lọ́rùn. táyà ní náà ti ń bẹ láyé tẹ́lẹ̀ gbogbo tí ń rí lọ́tẹ̀ lọ́rùn gbogbo tí ń rí kékeré kò sí bíyà máa ń gbowó lójú méjèèjì ọmọ abẹ láàrin méjì náà ní bíyà sòrò orí wà fúsùn ní láàrin kó o dúró náà àti kọ́sẹ́gẹ́ ni kọ́ ọba ń jẹ́ lókùn máa gba yín bó sì gba yín bó sì parí ayé rẹ̀ wò ó bí ọ̀dà. ẹni tí máa gba yín bí ó sì parí ayé rẹ̀ nù wọn kò sọ́kọ́tọ́ fẹ́ bá sí fọlọ́ lórí ìgbà bó ń jẹ fìdé. àmọ́ àwọn tó tó jẹ́ ọ̀dọ́ lọ́wọ́ ọba yìí táàkì àmọ́ ti dé wọ́n ọba àti one million years nínú sàárè fàrìhì nàbí máa ta ọmọ lọ. fàrìhì nàbí máa ta ọmọ lọ mi fàbílì. pàṣẹ tí ló mẹ́ta mi nínú sèǹkọ́jẹ́ pẹ́sidẹ́ntì lẹ́ẹ̀kejì. àbí tọ́ba wá di ìdáná tó túmọ̀ sí pé gbogbo díẹ̀ rẹ̀ sí pé tọ́ba gorí oyè lónìí kò túmọ̀ sí pé kò lè bá mi jẹ́ lọ́la ọ̀la tó súnmọ́ ni mò ń sọ o tọ́ba kò lè bá gorí oyè kò túmọ̀ sí pé kò tó kílè tó sùn kò tún lè bá mi buhari wá nísìnyí kó ti gé ni ó di pẹ́sidẹ́ǹtì nàìjíríà tábà kò tán ṣe process rẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ nìkan tá a bá fún un tán gbogbo tí ó rí pẹ̀lú lọ́dọ̀ wọn. àmọ́ ti ń bẹ àwọn ti ń bẹ tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba yìí ọlọ́run ní dá fún wọn òòrè dọ́kùnrin ìtafẹ́ ìdẹnu wọn máa rí kì í ṣe pé mo jẹ tí mo rí ìtòhùn wọn jẹ tí wọ́n sì kẹ́yìn wọn láyé olówó ń bẹ gbà mí yọ fẹ jẹ tó wù kò ní rí jẹ sí wọn bẹ ọmọ rẹ ẹ máa ń sẹlẹ olówó máa lówó rẹ lọwọ bẹ jẹ tó wù sí ní rí tó bá ti gbígbà pé ẹ mọ̀dà náà máa kọjá sí shoprite kọjá sí mr beast a sì débẹ̀ a rí kí wọ́n lè kẹ́ni wọ́n ti lẹ̀kùn wọ́n ti close yóò rà wọ̀nyí jẹ alẹ́ jẹun ẹ̀dá ẹni tí ń plan mi ń plan mi kó wọ́n jẹ mi plan kí ló padà jẹ bọ́ọ̀lì ó sì lówó ẹ̀ lọ́wọ́. sẹ́ni pé ìgbádùn ara jẹ́ kò rí kò rí amáwọn ẹni yìí ìgbádùn ara yìí tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ mú ọlọ́run láàfún wọn tọ́ba tó jẹ tọ́ba jẹ tọ́ba mú tán àtúwá fún ọ nígbà yóò tún náà ní ìbẹ̀ láyé yìí tó jẹ́ pé èèyàn máa jẹ tọ́pẹ́ kò sì ní dúdú mọ́ ọ̀kan ìtọ́jú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní síbi tọ́jú abẹ́rẹ́ àwọn ìwọ́n rà fún un ṣe ibẹ̀ dáadáa máa ń ṣe náà ní lásìkò yìí àbí àbẹ́yìn náà kọ́lẹ́ náà máa ń rà màlá ni àmàlà dúdú àti lá èyí náà lẹ́ àbákùnrin rí gbàgbọ́ ọ̀kan kí lè ní yóò rí àmàlà ìmọ̀lẹ́ ọ̀tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ o lọ́kùnrin nígbà tó lọ àmàlà yìí tẹ́ rọ̀ iyọ̀ tó já ọbẹ̀ yìí. ìdáhùn náà kàn ní sẹ́lẹ̀ ìgbà míì náà wàá ní nǹkan kan ní sí oúnjẹ yẹn nǹkan kan ní sí kíni àmọ́ yóò rí bá àwọn jẹ́kàn láti tà tí ó jà wá tí ò ní jọ́ gbádùn oúnjẹ wọn ọlọ́run ní kò ní jẹ́ tiwọn wà àwọn tó kó lójú ọ̀nà tó lọ́wọ́ wa wọ́n gbádùn ara wọ́n tún gbádùn ọkàn ẹlòmí ọmọ ọkọ méjì láyé inú rẹ̀ òsèlè dùn yá mọ aláwọ̀ yìí inú rẹ̀ òsèlè ṣe kíni inú rẹ̀ òní dùn ẹni àyàn fẹ́ kí inú rẹ̀ dùn lọ́wọ́ aláfíà ètí ẹni tí ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n bá jẹ níbi orí tọ́nà òsè fún wọn ni ètò ìwọ̀n jẹ ni wọ́n jẹ ètò ìwọ̀n mu ni wọ́n mú wọ́n tún wá rí dùn lọ́nà فرحين بما آتاهم الله فرحين بما آتاهم الله من فضله ọlọ́run láwọn máa tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́wọ́ ọba wọ́n máa dunú wọ́n máa yọ pẹ̀lú tọ́lọ́wọ́ ọba aláàfin wọn nínú ọlá ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم لم يلحقوا بهم ọlọ́ni wọ̀nyẹ sẹ́mi ṣèrò náà wọ́n tún wá fúnra wọn nírò ó sì kíni ìbá ṣèrò bá àdọ̀gbọ̀n báyìí àwọn tí wọ́n kú sójú ọ̀dọ̀ tọ́lọ́wọ́n báyìí wọ́n tún wá fúnra wọn nírò nípa pé àwọn dúpẹ́ fọlọ́wọ́n bá àṣà àwọn ìyá táwọn ò tí ì kú táwọn náà ń bọ̀ wá ó ti àwọn náà ń bọ̀ wá gba irú gbàrú yìí wọ́n máa fún wọn nírò pé àti láti ọmọ bọ́lá ńlẹ́ náà bá kú lẹ́sìn òun ló sì kíni níbo àjọ ìwà ẹ̀gbọ́ tí lágbájá ọmọ lágbájá náà bá kú ní sùn náà ti kéde níbo wàá yọ ìwà wọn mọ wá fúnra wọn nírò nípa àwọn tó ṣe pé kéde lámúyẹlẹ àkóbìnrin. wáyà sáré ṣerú nàbílẹ́lì nàlàbíyàlẹ̀ àkóbìnrin. wọ́n máa fúnra wọn nírò bílẹ̀ nípa àwọn tó ṣe tọ́lẹ̀bì yẹn àwọn tó ṣe pé wọn ò tí ì pàdé wọn àwọn ò tí ì kú bí ìmáàmù wọn ìmáàmù wọn ò tí kú àwọn ah, náà bá kú ní sè àwọn náà ń bọ̀ àwọn náà ń gbàdùn bọ̀ bọ́n náà bá ti kú ní wọn náà ń bọ̀ abdulatif abdulkari tó ń nàbà ti kú ní sèé sẹ́kẹ́lì ń bọ̀ wọn kàdó wọn wà fún àwọn ní rògbé pé ah, alhamdulilá ah, àwọn ìyá wa iná ń bọ̀ àánú bọ̀ àjọ ìmọ̀ tó ń pàjọ́ sí wàhálà yẹn àsìkò tí wọn kò tí tó ni lásìkò tí wọn náà bá tó káàdì wọn gbẹ́rù wọn mọ̀ sọ bẹ́ẹ̀ fúnra wọn. aláàkọ̀ọ́rùn-ún àlẹ́ yìí. wọ́n mọ̀ wá sọ pé kò sí bóyá kò sí bẹ́ẹ̀rù báwọn kò ní sí bẹ́ẹ̀rù báwọn ọmọ náà báwọn ti àwọn ọmọ ìyá àwọn náà táwọn náà ń bọ̀ wọ́lá ọmọ ìyá sanu. wọ́lá ọmọ ìyá ìdánù. bí wọ́n bá òkúta wa náà kú èyí wọn ò ní banújẹ́ láéláé wọn ní sẹ́gẹ́nì wọn ò ní banújẹ́ láéláé. ọlọ́wọ́ àtẹ̀síwájú. yàtọ̀ bẹ́ẹ̀ ṣe lóun náà bí ní ọmọ tẹ́lẹ̀. ń sojú ọ̀nà tọ́lọ́wọ́ ọba yìí yẹ́sítà fi ṣe rò wọ́n máa kíra wọn wọ́n máa bára wọn yọ wọ́n máa fúnra wọn ní ròdùn náà bìnní ní mẹ́tẹ́lẹ́mí náà wọ́ pẹ̀lú ìdẹ̀ra àti wọ́n látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wọn pé é é àwọn àwọn àkùbọ̀ orí ni àǹfààní rèé ìtí wọ́n wí rèé ìgbàlù wọ́n sọ nìí a ah, ọlọ́run wá fẹ́ wa tó báyìí wọ́n mọ̀ wá fúnra wọn ní ìrò rẹ̀ pé ah, ah, ẹnu bá kànjà aláṣà àkànkú síbẹ̀ nítorí tọ́lọ́wọ́ ọba àṣẹ àwọn àǹfààní yìí ní bẹ̀ àṣẹ dáadáa yìí ní bẹ̀ bìnní mọ̀tẹ́lẹ́bí lọ́wọ́ ìwọ̀pọ̀ nílé. látàbíṣirò nàbí ní àmàdé nínú lọ́ọ̀rì wàpọ̀. wọ́n máa wá sọ fúnra wọn nípa ọlá èyí tí wọ́n rí látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọ̀tún ṣe báyìí fún wa gbogbo àtẹ́lẹ̀ mi náà bá ń bẹ láyé tọ́nà bá fún lọ́lá inú tọ́nà kọ́lé tọ́nà tó ṣe lò tẹ́lẹ̀ mi bá kọ́lé tọ́nà tó wà fi hàn ẹ̀rọ ní orí olóko tó ṣe áza ní pọ́tìlélá tẹ́lẹ̀ mi bá ra mọ́tò yóò àkọsí pé áza ní pọ́tìlélá ní pọ́tìlélá nínú ọlá ọlọ́mọ ọba mi àwọn náà mọ̀ wá fún àwọn ní ìpè á ìtọ́nà tó ṣe fún wa lélẹ́yìn nínú ọlá àti ẹ̀yìn nínú ọlá àtọ́lọ́mọ وأن الله لا يضيع أجر المؤمن وأن الله لا يضيع أجر المؤمنين وهو سفي الله وبا وبا أصبع كان تسقي لا يضيع أجر المؤمنين ọba tí ò ní rà láàrin ẹ̀ṣán àwọn tó ṣe pé wọ́n ń ṣe dáadáa láyé ẹ̀ṣán àwọn tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ láyé ọlọ́wọ́n ò ní rẹ̀ sọ̀rọ̀ láyé táyà méjèèjì yìí òun ló jẹ́ akọ́lé pé táwọn èèyàn bá kú tàlákìlì àríwá ìmàṣẹ ọ̀pọ̀ ẹ̀mí ọmọ pàdé ara wọn ẹ mà ríra yín tá a bá kú tán àyà yìí kíkà mà pé a mà ríra wa kódà a mà bẹ̀rẹ̀ wa wò ẹ mà lọ sálámà síra yín ẹ̀yẹ ní rí àwọn ọmọ náírà ẹni tó jẹ́ ìyá nípa oníṣòro ui sẹ́ńtì pẹ̀lú hospital nísìnyí tí àtúbá táwọn tó ní ipa tó gbá mú ní ọ̀rá yìí wípé òun fẹ́ kí ẹnìkan ẹni tó sọ́rọ́kì ti mú onílòun fẹ́ kí ẹnìkan tèmi tómi láàrú mọ́tì kò ní ọkọ̀ àwọn yìí mọ̀ àwọn ọmọ tó ń bẹ nínú gbàdùn ọlọ́mọ rẹ ti pé gbọ́dọ̀ bá ń bẹ láyé gan bá ń bẹ nínú gbàdùn ọkùnrin rẹ ti pé ilé sáwọn ọmọ ọmọ ìyá mi tí wọ́n bẹ ní abẹ́òkúta yàtọ̀ ẹni tí olówó jẹun yóò rántí ọmọ ìyá rẹ̀ ní abẹ́òkúta ẹ́ láàyè láàyè kò ní rántí torí pé ti ń pa àbí ń bẹnu yà àbí ń bẹnu nira àmọ́ àwọn tí wọ́n ń bẹnu gbádùn àwọn aráàlú lọ fáyè ẹni wọ́n máa pàdé ara wọn ó tún máa sálámà síra wọn.

àsọ̀rọ̀ náà lè tẹ̀lé wọn báyìí àsọ̀rọ̀ náà lè tẹ̀lé wọn gba súnmọ́ ó ní lọ́dún kí n tẹ̀lé wọn àhàbẹ̀lẹ̀lá ẹ̀ mà sí wọn ilé ayé jáde mi dájẹ́ sọ ilé náà nìyí wọ́n sálámù sẹ́dá lọ́lọ́mọ lọ́gbẹ́ lè yẹ sẹ́dá ṣerú náà bìnní ìfẹ́fẹ́ nàmọ́. يستبشرون بنعمة من الله. àwọn ọmọ ọmọ wọn lérò nípa ìgbẹ̀dá tí wọ́n látọ̀dọ̀ ọlọ́run àti ọlátọ́lọ́ bá ṣe fún wa ọlá yóò sì jòrà wọn lọ nígbà tí wọn bá ṣe mọ nígbà tí wọn jagun ẹ náà lọlá yóò fi tó bẹ́ẹ̀ nígbà mi yóò ṣe tó lóbi jẹ́sí pé tẹ́lẹ̀ gaba wọ̀ kọ́ta bá kó dákọ̀ sí nǹkan máa ìpè bẹ́lẹ́ yẹn bá ju èdè lọ ìtì bẹ́lẹ́ yẹn bá ó ṣe kí ni ó ju èdè lọ ìgbádùn bẹ́ẹ̀ òun tóbi láyé lọ ọkàlẹ́ bá wo pé gbogbo pílánì mi ó ti fẹ́ já mi ò rí bí mo fẹ́ ṣe mi ò rí ṣe mọ́ òwò mo dẹ̀ ti plan pé lóṣù yìí tó sì bá ka ní báyìí mo dé mr beans mo fẹ́ lọ gbádùn ikú lọ́wọ́ adé yìí ẹ̀ ikú o èdè ń pọ̀ lẹ́rù yẹn ọ̀pá tó ju bẹ́ẹ̀ lọ ntọ́jọ́ ju mr beans ntọ́ oúnjẹ mr beans yìí máa ń pààyàn ara àbáwọn bẹ́ẹ̀ àwọn àti iṣẹ́ àyè oúnjẹ shoprite ìmọ̀ apá àrà ọba jẹ́ ẹlú ọmọ ìyàgbẹ́ wọ́n kò bá dé pa ni bọ́ ọba sọ́ra rẹ̀ tọ́ ọba sọ́ra rẹ̀ ẹ̀mí ló ní kù tó bá jẹ oúnjẹ àwọn oúnjẹ yẹn pọ̀ ẹ̀mí wa lọ́wọ́ lọ́dún dọ́kítọ̀ ní gbogbo tí ọkọ̀ àyàwó kọ́ bẹ́ẹ̀ kì í ṣe fresh one ó kà máa kọ fresh one sí gẹ́gẹ́ gẹ́gẹ́ artificial àkọ́tàlì kìámà yìí àwọn oúnjẹ tó dáa àwọn orí tó dáa àwọn orí tí ò ní báyà ní oúnjẹ àwọn orí tí ò ní láàyè àwọn orí tí ọ̀nà lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ó sì fún àwọn tábà fún sórí ọ̀nà lọ́wọ́ bá ọlọ́wọ́ tẹ̀síwájú. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح من بعد ما أصابهم القرح lẹ́yìn ìgbà tó ṣe pé ìnira wàhálà tó tẹ̀lẹ̀ sí wọn ááyà ilé yìí wọ́n ní kí lọ́pàá wọ́n nígbà táwọn mùsùlùmí dá góòlù dá wọ́n wá délé wọ́n padà sílùú màdínà tí wọ́n ti pa tí ò ti níbi sẹ́fúnṣe nù wọn jù bẹ́ẹ̀ lọ táwọn kan sì parapa táwọn ẹbí náà fún mọ́ àwọn tó parapa pàápàá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òdélé pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣẹ́gẹ́rì bí wọ́n ti wá ń múlẹ̀ sílé báyìí táwọn bá fún ànábì lérò pé àwọn gèbèrè tó ti padà àbú àbú sòfìà ó tún ti kó àwọn gèbèrè padà pé àwọn tó ń bọ̀ wá pa wọn sẹ́yìn wọ́n padà ní ìdúró bẹ́ẹ̀ wọ́n tó láwọn ń bọ̀ wá o wọ́n tó láwọn ń bọ̀ bá náà mi sì gbọ́ báyìí wọ́n bá pe àwọn mùsùlùmí pé tọ́ ẹ ti dúrọ́ọ̀bù gbogbo yín ọ̀yá ẹja lọ padà wọ́n ní wọ́n bọ̀ wọ́n ní wọ́n tún ní wọ́n bọ̀ padà wọ́n tún ní wọ́n ti padà sẹ́yìn ẹja jáde padà àwọn kan bá takú wọn ò segin wọn ọ̀dọ́ lọ́wọ́ ló wọn dáná anabi wa kọ́ àwọn mùsùlùmí jáde fakara ju ilá kíkà lè kó fáre mẹ́rin tata nìyà báàgà náà sọ́ọ́bà fi hùn mùsùlùmí àlàáfíìmà lẹ́gbàá tí ìnira ńlá wàhálà ńlá ti kàn wọ́n tọ́ka lẹ́nu náà. tó kùtà wọ́n bá tó jáde lójú ẹsẹ̀ wọ́n wá tí wọ́n fi dí àyè kàtà pé ní hamrọ́ọ̀lù gbàtí wọn á délé wọn wá dúró wọn dúró wọn wọn délé wọn dúró àwọn èèyàn tó wá gbèrò sọ̀rọ̀ pé information náà ni wọ́n wá gbèrò wọ́n tó lọ gbé báwọn àgbègbèrè náà wípé àwọn mùsùlùmí wọ́n ti ń bọ̀ àwọn náà bá lè kéde wọ́n bá máa ń padà bọ̀ wá bá mùsùlùmí lóòótọ́ sẹ̀kọ́ ti na mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n tó kẹ́ aa ah, wọ́n tó fẹ́ jẹ àjẹ àjẹ tó yà nàfẹ́ sẹ́kẹ́ni ẹni tí ó lè tí ó lè tóni tí ó lè nani tí sẹ́kẹ́ni tí ń délé àdé ni àjẹ kó yà ní ọ̀dì yìí tí o jẹ ní sẹ́kẹ́ni kètò ọlọ́wà dára kí lọ́lọ́wà sẹ́ ọlọ́wà ní ọwà ní ọwà sọ ìbẹ̀rù sínú ọkàn àwọn ìbẹ̀rù bí wọ́n ṣe ń pọ̀ wá kàtó kó a ah, lọ́mọdé àrẹ wọn bá ṣe kí ni wọ́n bá pa àṣẹyìn wọ́n bá lọ. bàbá àwọn mùsùlùmí débi tí wọ́n dé yẹn kó tó ní bá àgbègbè yìí padà sẹ́yìn àwọn àgbàgbà tí wọ́n bá àwọn mùsùlùmí láàyè yẹn ah, <laughs> káwọn mùsùlùmí fi wá sọ̀rọ̀ ti gbẹ̀ sálẹ̀ ẹja gbọ́ yà rẹ̀. الذين استجابوا لله من لله والرسول من بعد ما أصابهم القرح ọlọ́run láwọn tí wọ́n dọ́lọ́run lóhùn àtàwọn tí wọ́n jẹ́ pé ànábì nígbà tá ànábì tó wọ́n fẹ́ jápa lẹ́yìn ìgbà tí nira wàhálà àbìtínà ti sẹlẹ̀ sí wọn. ọlọ́run ní lẹ́lẹ́dí iná àtàlù mímu wà dáfọ̀ ajẹ́rù nù adé. lẹ́lẹ́dí iná àtàlù mímu wà dáfọ̀ ajẹ́rù nù adé. ọlọ́run ní ajẹ́rù nù adé ẹ̀sán tó tóbi ẹ̀sán ẹni tó jagun ẹ̀sán ẹni tó jáde lé torí tọ́lọ́run ọba ọlọ́run ní bẹ́ẹ̀ kó lè iná àtàlù mímu ń bẹ fún àwọn mùsùlùmí tí wọ́n ṣe dáadáa nù wọn nínú àwọn mùsùlùmí àwọn tó ṣe dáadáa nù wọn wọ́n tó dé lọ́wọ́ bá lọ́rùn ọlọ́run ní kẹ́ni á sàn wọ́n lẹ́sàn kọ́kọ́ wọ́n dákàwọ̀ tí wọ́n tó bẹ̀rù ọlọ́run ọba wọn ọlọ́run á sàn wọ́n lẹ́sàn tó tóbi. àwọn àwọn ni àwọn tó ṣe fúngbà tí wọ́n jáde tí wọ́n dé àmọ̀rọ̀ àwọn àṣà tí wọ́n dé àyè ìyá rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wọ́n ń gbogbo pọ̀ nísìnyí wọ́n ti wá parapọ̀ báyìí wọ́n lò wá báyìí ọlọ́run láwọn tó ṣe fún gbà tí wọ́n sọ gbólóhùn yìí fún wa. alẹ́ iná pa aláwọ̀ náà tó iná náà sàkọ́rẹ́ lẹ́kùn ọlọ́run láwọn tó ṣe pé náà sọ àwọn èèyàn kan sọ fún wa àwọn èèyàn wọn kan àwọn wọ́n ti kí ni wọ́n wá dẹ́rù àwọn mùsùlùmí wọ́n sọ fún wa pé ìnà náà sà àwọn gèfèrí o kọ́dí jámà òwúlà fún wọn. ìnà náà sà kọ́dí jámà òwúlà fún. àwọn mùnàfì kíkà wọ́n wá bá àwọn mùsùlùmí wọ́n wá sọ fún àwọn mùsùlùmí pé ìnà náà àwọn gèfèrí ti kó yọ jámà òwúlà fún wọn ti para kọ̀ báyìí nítorí ti. fàṣà wọn ẹ̀yà sáà wọ́n ti ń bọ̀ ẹbẹ̀rù wọn kẹ́ sáwò ṣe mọ̀ pé wọ́n nà yí tẹ́lẹ̀ ẹ má dúró wá sáwà nílà wá sí fún yín wọn o fáṣáwò wọn ẹbẹ̀rù wọn ẹlẹ́ẹ̀dà má ẹlẹ́ẹ̀dà má ẹ sọ̀rọ̀ ẹ̀dà ẹlẹ́ẹ̀dà má. Fàdádà wọn bí ìmáná. Ọlọ́run ní kàkà eléyìí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kọ́ dẹ́rù bà wá káwọn náà mọ wá jù lọ́kàn wọ́n máa gbà láyà wọ́n máa gbà lẹ́sẹ̀ ọlọ́ni fàtàdà wọn ìmọ̀ náà. fàtàdà wọn ìmọ̀ náà. ìgbàyẹn ni àyà wọn tó wà lé ìgbà wọn ni ìmọ̀ni wọn tó wà strong sí pé àá wọ́n máa bọ̀ wọ́n máa rò pé bọ́lá ti ijó níyì ni. wọn ò ní mọ̀ pé ó ti kú òní bọ́lá ti ijó ni. fàtàdà wọn ìmọ̀nà ètí wọ́n sọ fún wa yìí ó bá tún lé wọn kú nígbàgbọ́ gbàgbọ́ wọn tún wọ́n strong sí ìníbẹ̀rù nínú ọlọ́wọ́n bá tún lè kíni ó tún lépa sí bí ìgbà tí mo sì rẹ̀ bá ṣẹlẹ̀ sẹ́nì kan tí mo sì bá wa ṣẹlẹ̀ sẹ́nì kan tí ń bẹ̀rù mo sì bàyẹn lọ́wọ́ bóyá rẹ̀ lójó ọlọ́mọdé ayé bóyá rẹ̀ lójó ń dárò yẹn lọ́wọ́ báyìí ẹnìkan lè ti tàkasẹ́lẹ̀ mọ wo ó rí wọ ọlọ́run pẹ̀lẹ́ bó onísùnà ni wà á rí ó sì rí lóòótọ́ ó sì délé báyìí wà bá ní ilé tó ìjó sẹ́mu pé yóò kọ́ wò pé ah, àbí ọlọ́pàá sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ rẹ̀ náà kọ́ yóò kọ́ fẹ́ wò pé ìgbàgbọ́ yóò dà padà díẹ̀ àwọn yóò máa bẹ̀rù yóò rí kíni gẹ́gẹ́ bí ọmọ nìyẹn. bí ṣe ti pé ìyànjú ìyẹn lọ́wọ́ báyìí ẹgbà tó gbọ́ fún wọn ní pé ọmọ rẹ ọ̀sáláìsí sẹ́mi pé ó yẹ kó mú rìlé kọ́sánù lọ bẹ́ẹ̀ ni yẹ pé mi ì ní bẹ́ẹ̀ jà mọ́ àgàtì rí wọn àṣẹlẹ̀ kí ló ṣe wọn ni ọmọ mi kú aṣáàlùmọ́ ọlọ́sẹ̀ máa ṣe kí la mú wá tẹ́lẹ̀ kí la mú ẹni tí ń bẹ̀rù tẹ́lẹ̀ tí sọ́kọ́ tẹ́lẹ̀ wà lójú nù àbọ̀wọ̀n sí máa ń ṣe nìjàre ó ti ṣe bẹ́ẹ̀ báwọn ẹni síwájú ẹwọ ẹyìn ẹ ìwé gbàgbé ẹ ìdíkà lọ wá kó láyà máa ṣe sí ní gbogbo aná ìnà nìláyé ọ̀dọ́ lọ́la tí wọ́n lọ́la padà sí ẹyìn ẹyìn ẹjọ tó wọn ẹjọ ẹyìn káwọn bá ṣe lọ fún ọsẹ mọ kùtì káwọn dẹsẹ nínú ọ. ìwọ náà alábí aláwọ kakọ wa sọ pé àwọn yóò wà lóko bàbá fi máa ee ìmọ̀ ní eléyìí ní àgbà ọlọ́run sọ ṣe máa ní gidi báyìí fún wa. ọlọ́run mùsùlùmí àkẹ́kọ̀ọ́ pa àwọn sẹ́nu kọ́ tó pé ah wọ́n ti wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní àwọn tí wọ́n wá tí wọ́n lù wọ́n mọ́lé wọ́n tún wá ní wọ́n tún ti kó jọ sí wọ́n ti pọ̀ sí wọ́n tún ti kó ara pọ̀ kó wá dẹ́rù bà ẹ́ kí ló ṣẹlẹ̀ sí wọn. bàdáàdà omi màánà. ilé ìwà ni wọn kún nígbà kọ́ wà kọ́ọ̀lù. wà kọ́ọ̀lù hasbúdà lọ́wọ́ ní àmàlùwà kí. àwọn tó jáde láti ẹnu àwọn mùsùlùmí dẹ́rẹ̀ lọ́wọ́ ni pé hasbúdà lọ ọlọ́wọ́ bá tó wa ọlọ́wọ́ bá tí ó tó wa kọ́ wọn bọ̀ wà ní ìmàlùwà kí. mọ́ndàlá ẹni táwọn sì gbára lé ẹni tó tó gbára lé ni. àtẹni tó bá gbára lé tí òtún náà wọn bá kò ní ìka gbára lé bí ìsàmà tàwa kàlà àlè. ẹni tó bá sì gbára lọ́wọ́ bá kọ̀ wá àsìkò àmùsùnmí àkàrò pé wàsìkò náà wọ́ọ́ wọ́n ní wà. wà á kọ́ ló àgbóná ní àmà lọ́wọ́ kí. ọlọ́run mùsùlùmí sọjọ́ ilé lẹ́yìn ọlọ́run ọba tó wá. ọlọ́run ọba tó wa ó tó wa lẹ́ni tí ó gbà wá ó tó wa lẹ́ni tí ó yọ wá kó ojú fìtí náà ó tó wa lẹ́ni tí ó kùn ọ lọ́wọ́ wọn ní mọ̀nìwàkè mọ́ndàlá àwọn ọba bẹ́ẹ̀ amọ̀rí ìgbàlẹ̀ ìtumọ̀ ní mọ̀nìwàkè amọ̀rí yẹn gbára lé amọ̀rí gbára lé asẹ́ni tó bá gbára lé yẹn kò nǹkan gbára lé amọ̀rí wọ́n lẹ́nu tó bá gbára léèyàn kí ló ṣe àwọ̀ yakata ni yóò pé àmọ́ tó bá gbára lọ́wọ́ ọba òní sí nọ́mbà njẹ́ ọkọ fẹ́ ju anẹ́gbẹ̀wá ibrahim sí náà àdéhìí ti wá àwọn tí wọn ò lè súnmọ́ nígbà tí onígbẹ́rì bá dára kalẹ̀ tán ó rí pé kí ẹ̀wọ̀n fi ṣe kí ni ẹ̀wọ̀n fi tarẹ̀ òun ló sì lọ ọbẹ̀ tó dára rẹ̀ tó kó o tó ju ìsáná sí àmọ́ kò lè súnmọ́ ọmọ yọmọ wa fi kí ẹ̀wọ̀n fi tarẹ̀ bẹ́rì sílẹ̀ àwọn tí wọ́n dára kalẹ̀ fún àmẹ́tò ibrahim yẹn wọ́n dẹ́gẹ́ wọn ò lè súnmọ́ ẹ̀ wọ́n bá fi bí àmẹ́tò ibrahim wọ́n ti dára kalẹ̀ wọ́n bọ̀ ẹ̀kọ́ bẹ̀rù ó ó bá sì wọ́n gbọ́. kódà ìjẹ́ nìkan kọ́ lọ́ọ́ yà ó kàn yọ fún un lójú ẹ̀sìn àmọ́ ti wọ̀ ọ́ nígbà wọn ọfẹ ju anagba ẹgbà lọ ẹgbà tó wọn àti rí náà iná lọkẹ tó báyìí wọn tu bẹ báyìí gbólóhùn tó dá láti rẹ ní pé hasan ló ń wọ wọn ní ìlú wa kéye àá sítorí mi náà lè fi dáná yìí kan ọba tọrọ náà mi ní sẹ tó fi sẹ fún mi tó ní máa jẹ́sẹ̀ yẹn hásìbí ni lọ́ọ́ ọba yẹn máa tó mi ó máa gbà mí ó tó lẹ́ni tí ó gbà mí mo sì rí èèyàn gbára lé ó gbólóhùn yẹn tán báyìí ibrahim balẹ̀ sínú nínú ẹ̀rọ ni bí yá náà òkú ní ìbáridá ní wàsálà bẹ́ẹ̀ náà yà wọ́n lọ́wọ́ àwọn alámi náà àwọn alámi ọ́ ibrahim ti gbára lé wa náà àwọn aláwa náà àwọn alámi ti ń jó mi hàn يا نار وما كوني باردا ọyà díẹsì díkẹni díẹsì tí ó sì wà ní yóò wà ní normal level yóò sì tí ọmọ bí ọmọ wa yín pọ. ìwọ náà díẹsì ọba di air condition lójú ẹsẹ̀ àwọn tí àrídá ti já jò ní wọn ò mọ̀ pé wọn ò mọ̀ pé èsì eh, ní fúlò wọ́sàlámà ni ọlọ́run má jẹ́ má jẹ́ má jẹ́ tútù lásán bàbá ìkan máa tutù mọ́ yẹn kí o tó máa ká kí o tó gé ní kí o tó máa ká ẹlòmíì bá kó sínú nígbà míì yóò tún máa pariwo òtútù àbí ẹlòmíì ó sì kó sínú ara rẹ̀ ọ̀pá rẹ̀ ẹnu rẹ̀ ọmọ wa dùn nígbà wọn ọlọ́run ni mo ṣe síbẹ̀ yẹn kí náà yẹn máa tutù kó sì máa jẹ́ ìdí àtọ̀là fún ọ. kó máa jẹ́ ìdí àtọ̀là fún ọ gbọ́dọ̀ tó wí nù ẹjẹ́ àwọn ọmọ ẹ̀wí yóò tún sí bàbá dé káwé tinú ẹ̀ wá káwé lásìkò wá àsìkò náà lọ wọn ní ìmọ̀ ìwà ké àwọn bídíà kan àwọn bídíà kan àwọn náà wọ́n máa tara wọn wọn á fúnra wọn lóko ní hasbunalá ọkọ rẹ nù hasbunalá lọ́ra ọkọ tó kún rẹ nù kò sí hasbu kankan hasbunalá kù ní àti bídíà hasbunalá ọ̀rẹ́ ni wà ní wọlé wa kéè àyọ̀dọ̀ hasbunalá ni ní wọlé wa kéè ṣé ọlọ́run ló wà á wọ́n tó tóbi wọ́n tó yẹ kí fi bíà lómi ń jẹ yálà kí omi ń jẹ wọ́n fún rẹ̀ ló wọ́n fún rẹ̀ ló kọ àní àṣìlélẹ́ la àwọn olóyìn wọn kọ́ láàrin ní àwọn olùgbò kọ ọmọ àdúgbò jìbìtì káàkiri àkójọ tí òdo bá dé gbígbólóhùn wí kó yọ ti mẹ́ẹ̀mí rẹ̀ wá ó lè kọ́ ọlọ́run tù ọ́ ọlọ́run tù ọ́ àwọn mùsùlùmí ọ̀hún abàràjà àmọ́ tó mùsùlùmí ọlọ́run sì kéde ọkọ ẹ̀sọ́ ogun kalẹ̀ fún wa ọlọ́run nípa fún wọn ń gbé lọ́sẹ̀lẹ̀ sí wọn. àwọn kọ́lábù obìnrin ọ̀rọ̀dé nínú lọ. ọlọ́lá mùsùlùmí kan kọ́lábù wọ́n bá sáré padà lọ sílé wa bìnní ìmátẹ́lẹ̀ nínú láì pẹ̀lú ìdènà látọ̀dọ̀ ọlọ́mọ bá náà wọ̀ kọ́ dèlè àtọ́lá. làbíà ń gbàgbọ́ ń dúró. ọlọ́run wọn jáde lé bí wọ́n ṣe lọ náà ni wọ́n bọ̀ aburú kan ṣẹlẹ̀ sí wọn mọ́ táwọn yẹn ti rò pé ee ẹ tó ń lọ èyí tí wọ́n nà yín ò tó ẹ tí ì kú ta táwọn kan ti wò wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n lọ nǹkan kan ṣẹlẹ̀ sí wọn lápìyà sẹ́sẹ́ yín so nǹkan kan nínú ìlera ọ̀kan wọn àwọn gèbèrè ni wọ́n tó sá àwọn gèbèrè ti fẹ́ máa bọ̀ tẹ́lẹ̀ máa jẹ́ kí ni wọ́n sá padà wọ́n bá sá padà ọlọ́run láti bẹ̀rẹ̀ sínú ọkàn wọn. wàtàbà ètò àná lọ. ọlọ́run mùsùlùmí yìí àwọn ẹlẹ́ni tó ti bẹ́ kí ni wọ́n tẹ̀lé ìyọnu ọlọ́run wọ́n tẹ̀lé ìyọnu ọlọ́run wọ́n tẹ̀lé tọ́lọ̀ wọn bá fẹ́ والله ذو فضل عظيم والله ذو فضل عظيم ọlọ́run àwọn ọlọ́run ọba sì ní ọba tó ṣe pé ọlọ́lá ni wá ọlọ́lá lọ́lá púpọ̀.

mo lọ fẹ́ gbàdọ̀ mi jẹ́ lọ́ọ̀mí ló ń yọ ọ̀la rẹ̀ gbogbo láti ní ṣètò ọjọ́ láti ní ma níbi tọ́mọ gbogbo láti ní jonathan ní ìgbà jẹ níṣẹ́ ọ̀kọ́jà nàìjíríà kọ́ lóòótọ́ níbi tọ́mọ fún nàìjíríà ọ̀la rẹ̀ kò rí lò lórí àwọn boko haram kò lò lórí wọn ẹ̀dá sọ́dún lálẹ́ yìí ó tó níbi tó dẹ́nu nàìjíríà àwọn ẹ̀yà yìí mọ́ lọ́wọ́ ọba debate wọ́n ti bẹ́ẹ̀ mọ́ nàìjíríà lọ. torí ẹ̀ pé àmọ́lá ọlọ́run ọba ọlá tí gbogbo ayé ọ̀rọ̀ àjẹ tí ò ní jẹ náà ni torí pé ọlá tó tóbi ni tọ́ka ẹ̀ tí bá lè fún yẹn kò lè fún yín tán ọlọ́run ló yàn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá tẹ̀síwájú. ìnáná dárí mú ṣe ìtọ́ ọlọ́run ní ìnàmà àdáàlẹ́ gbogbo ṣẹ́ríkọ́ ọlọ́run láwọn tó wá bá yín jò ní tí wọ́n sọ fún yín pé àwọn èèyàn ti kójọ torí tiyín tí wọ́n ní ẹ̀bẹ̀rù wọn ẹ̀ sá ọlọ́run ní àdáàlẹ́ gbogbo ṣẹ́ríkọ́ ọlọ́run lẹ́sù ni o ọlọ́run méjì ni èsù ni àwọn ọmọlẹ́yìn èsù ni wọ́n á dẹ́rù bàyàn wọn. ọ̀pẹ máa dẹ́rù bà wọn tí wọ́n jẹ́ ní tiẹ̀ ní o. àwọn tí wọ́n jẹ́ mọ̀nàfíkì sáńbẹ láàrin ẹ̀yìn mùsùlùmí àtàwọn tó ṣe pẹ́ẹ́mì wọn ò déédéé wọn déédéé ni. òwúrò. Ọlọ́ni torí bẹ́ẹ̀ Mùsùlùmí ẹ má bẹ̀rù wọn o. Ẹ má bẹ̀rù àwọn o. Ẹ má payà èmi ní kíni èmi ní kẹ́ ẹ bẹ̀rù ọlọ́ni má bẹ̀rù gbogbo àwọn tí wọ́n máa fi dẹ́rù wọn bàánú bí yẹn bá mú òògùn lọ́wọ́ tóní ti máa ń nà ní eléyìí ọmọ àbá ọgbẹ̀kú ni torí ẹ̀ jáde mẹ́rin tó wá sí wá tẹ́ ẹ bá sì lẹ́ẹ̀sì ẹ fún yín lélẹ́yìí ẹ̀yọ̀ kan àbá ẹ̀ máa gbẹ lóòrùn èmi ò ní àtúntẹ̀lé tèmi tí n bá fún ọ báyìí ọ̀tọ̀ lè ni. ẹ má sọ ẹ má sọ tẹ́sán ọmọ láàrin ọjọ́ ẹ̀ nínú ọjọ́ méjìlá yìí ọlọ́run ní láàrin fún mò ń ṣe ìtọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ wọn èṣù ní yòókà wọn fún àwọn ní àhà wọn fẹ́ máa dẹ́rù bá àwọn tó ṣe pé àwọn náà ìgbàgbọ́ wọn ò dúró àwọn tí wọ́n ń bá wọn ṣe lọ́fẹ́ máa dẹ́rù bá wọn ọlọ́run nítorí tí ẹ̀fà látàkà ohun ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù tí wọ́n mú lọ́wọ́ ìranù lásán ni ó ní lásán ni kí ni bẹ níbi ọ̀sán yìí kí ni bẹ níbi oró ìrọ́ ni ìrọ́ àwọn eléégún onígunnu kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrọ́ ni kò sí gàgà mẹ́ ẹ má bẹ̀rù wọn ẹ má bẹ̀rù wọn ọlọ́run pàpà fúwù ní èmi ọlọ́run ní kẹ́ ẹ bẹ̀rù nǹkan tó ń mọ̀ mí ní. nǹkan tó ń mọ̀ mí ní. ọlọ́run ní tó bá jẹ́ kólùgbàgbọ́ òdodo ní nínú tọ́ tígbàgbọ́ bá ń bẹ nínú ọkàn yín ẹ má bẹ̀rù oògùn ẹ má bẹ̀rù àjẹ́ ẹ má bẹ̀rù oṣó oṣù tí wọ́n fi ń ṣe oṣó bẹ̀rù àjẹsìn mi àmọ́ lọ́run sọ fún yín pé kí ni àwọn sùnù àwọn èèyàn bíi tiwọn náà wọ́n mọ̀ dẹ́rù bá àwọn èèyàn bíi àmọ́ ìtẹ́ nígbàgbọ́ nígbàgbọ́ yín dúró lóòótọ́ ẹ̀ kọ́rọ̀ pẹ̀lú wọn a ní kúkẹ́ wọn bí lẹ́nu kó wọn bẹ wọn bẹ àmọ́ ìyẹn ọ̀gbọ́dọ̀ sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ sí ọlọ́mọ ọba ẹ lóbi tí òjò ṣe sún náà òun ni pé ń bẹ̀rù pé ẹ ẹ ṣe sún náà kí n má kúnlẹ̀ káwọn kan rọjú má mi kí n mọ́ gbádùn mọ́ láti bí ọdún mẹ́jọ ẹnìkan lọ lọ́sítà nísìn à nígbà tó ṣe wégé ni tí ọ̀gbọ́rọ̀ náà ni. ẹlòmíì nítorí pé àwọn kan dẹ́rù bá torí ẹ̀ ní òfin dé àárín fámìlì mọ́ gbogbo àwọn ìyá àgbàlagbà tó máa kú tán nígbà nítorí lọ lókè nítorí lọ lókè nígbà tó máa kú tó máa rúgbò ta àwọn àjẹ olójú mẹ́ta náà yà wọ́n tábà kú tán ìgbà yẹn tó ẹ máa retí mi lé àmọ́ ní sinmi àyè lágé mi lọ. sẹ̀ríkìrì bẹ̀rù yẹn ń bẹ̀rù àwọn tí ò tọ́lọ̀ kò torí ẹ̀ sí kò sí. ọlọ́run ní ọdẹ pípọ̀ kò torí ẹ̀ dẹ́ pípọ̀. ẹlòmíì fámìlì rẹ̀ wọ́n ní ọ̀bọ̀rọ̀ náwó fún ọ tó bá ti náwó fún báyìí yóò mọ̀ bàjẹ́ ni. tó bá ti náwó fún báyìí àfọwọ́kùn onírìṣẹ́ wá fámìlì rẹ̀ yìí sì ní ibi owó débi bùkátà torí tí wọ́n sọ yìí kò ní yóò zèlè mu àwọn olórẹ́lùbà àwọn èṣù ọlọ́ọ̀ni padà kàkà òwò ẹ má bẹ̀rù wọn wọ́n kà òwò ní èmi ọlọ́run ní kẹ́ẹ̀bẹ̀rù nǹkan tó mọ̀ mí tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdòdó ní ìlú tọ́ ọlọ́run àbíọ́ àtúbẹ̀rẹ̀ àbíọ́ yá jẹ́ kàmẹ́rin tí ó bẹ̀rù rẹ̀ ní ìbẹ̀rù tòótọ́ ní ìbẹ̀rù àtinú ẹ̀mí wá ní ìbẹ̀rù tó ṣe pé yọ̀mọ̀ ẹjọ́ orí fún wa láyé àti lálùkẹ́ àmọ̀ ọlọ́mọsàkẹ́ abẹ́rù rẹ bẹ́ẹ̀ ọlá tó gbóná ọba àlá subhanahu wa ta'ala wa wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd adúgbò fún ọlọ́run bá tí ó ṣe